الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لأخيه من أرضه أو من شيء فليتحلله من قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه وحمل عليه أخرجه البخاري Abu Huraira lọ́nà àtàlékún yọnu rẹ̀ fún ọ. gbogbo àwọn sọ̀hábí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run àlékún kí àdìgbì ọba ọ̀fọ̀ báyìí ó kí wa ń lọ pé man kanat indahu mazlamatun li akhi gbogbo ẹni ọba mọ̀ pé òun ṣàbòsí fẹ́ nìkan má rí bí kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ wí fún ọ̀wọ́ náà má ànábì ní ẹni ọba mọ̀ pé ẹ̀tọ́ ẹnìkan bẹ lọ́wọ́ òun o òun ṣàbòsí fẹ́nìkan o kọ́dà mẹ́ni ẹrùgbè yìí náà àwọn àbòsí táwa lè má fọkàn sínú ọ̀bọ̀mọlúàbí rẹ̀ jẹ́ ntí ọ̀jẹ́ òpè èyí kún ayé lónìí látàrí pé ó kú ti rọrùn bàtí mú fóònù bàtí wí ní tó wí síbẹ̀ ó ju sórí afẹ́fẹ́ kò sí ní tí ó ṣe anabi sọlọlọ sọlọ ní pé ẹni ọba mọ̀ pé òun ṣàbòsí ọmọ ìyá rẹ̀ ṣàbòsí mùsùlùmí kọ́dọ̀ lọ́wọ́ fẹ́ ká ṣàbòsí ẹni tí èsì mùsùlùmí olùwé ṣàlábòsí anabi wa muhammad sọlọ sọlọ nínú ròyìn rẹ̀ táwọn tí èsè mùsùlùmí gan mà wọn ni pé gbogbo àwọn tó gbé pẹ̀lú rẹ̀ lu Madina ànábì ọ̀sà kò sí fún wọn. sallallahu alayhi wa sallam ọ. aw min shay'in àbí nǹkan míì owó ni ẹ̀tọ́ rẹ̀ kan ní o ti mọ̀ pé o bò sí ń bẹ̀. falyatahallaluhu min qabli alla yakuna dinarun wala dirham ànábì ló ń ó wúlò fún ọ o ó tètè lọ bá a kọ bẹ́ẹ̀ pé dákun ẹ̀yà àfi mi o ẹ ṣàforíjìn fún mi o ìyẹn ni pé bọ̀ bá ní tí ọ dá padà ní tó gbà lọ́wọ́ rẹ̀ ìwọ náà mọ̀ pé owó báyìí ọ̀dà yín pọ̀ yìí àbówó báyìí ọjà ń bá rẹ̀ rí bọ́ọ̀bá ní owó ń dá padà fún bọ́ọ̀bá wá ní àrùn ọ̀nà àbáyọ tí ìṣẹ̀rí àkọ́ wa nù bọ́ọ̀bá ti bẹ̀ẹ́ pèsè ìyọ̀ǹda kò ti tán náà nù. tọ ẹni ọbọmọlúàbí rẹ̀ jẹ́ ńkọ́ ọlẹ̀ dọ́mọlúàbí rẹ̀ padà bẹ́ẹ̀ ni bọ́ọ̀bá lè dá padà ó gbọ́dọ̀ dá padà bọ́ọ̀bá ẹgbẹ́ orí rédíò ló di bọ́mọlúàbí rẹ̀ jẹ́ ó wò ó wọ́ lọ ra prógráàmù míì ọmọlúwàbí rẹ̀ sí. ọba ìṣe pé ìjẹ́ ọ̀nà ojú dátà lọ náà ni ó mú ihun náà owó fi tún ọmọlúwàbí rẹ̀ sí ọba jẹ́ àbí kó o sì lọ́ọ́ bá pé a ẹ̀mọ́ bínú o bọ́bá ti lóun ò bínú òun yọ̀ǹda rẹ̀ ọ̀tán náà nù. àdábìlẹ̀ ni tí ọba ṣe léyìí kọ́bla yọ ọ́ ṣe léyìí kó tó dijọ́ kan tí ò ní sówó tó fi ra àwọn tá a kàkà lè yí o nǹkan aláhu amadu lọ́jọ́ náà ọ̀rọ̀ àlùkìyàmà làǹdàbí ń wí wọn kò sí ní tó kù gbogbo àbòsí lọ́lọ́wọ́ ọgbẹ̀tàn rẹ̀ o àbẹ̀yí tẹ́ni àbòsí bá ti ní mọ́ yọ̀ǹda rẹ̀ látàyè dákun má kọ̀ pẹ́ èyí tí wọn náà rántí bò ti ń gbọ́ ní sẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn ogún ọdún sẹ́yìn kọ̀ pẹ́ lọ́dọ̀ ọlọ́run o ẹlòmíì àwọn ọ̀wá ah, mọ́bí tó ń wọ́n ti rí ẹni ọmọ wádìí rẹ̀ bọ́ọ̀ bá wá rí mọ́dékò tó fi lọ́ọ́ tọrọ pé kó forí jìn ọ́ ọwọ́ a máa ṣe sàárà ọ máa ṣàdúrà pé kọ́ máa bá a bọ́yá bí ọba rí irun láìpẹ́ yá mo lè ga bí wọn náà ti ṣe fún mi dáadáa ní ìgbẹ̀sán máa máa lọ àmọ́ ọ ṣe bẹ́ẹ̀ o kọ́ wá bó ti gbọ́ àjàgà tó fi gbọ́ rẹ lọ́rùn níbi àbòsí níbi owó àbòsí níbi dúkìá àbòsí níbi ìbọmọlúwàbí ẹnìkejì jẹ ẹnẹbi ló wíwẹ o sallallahu alaihi wasallam torí pé bọ́ bá di lọ́hùn kò sí ní tó kù tí wọ́n yẹ san gbogbo ńtọ́ dáràn yìí gbogbo àwọn àtàwẹ̀rẹ́ ló kù tí wọ́n yẹ san o nǹkan ànáláwo amalun salihu ànábi ní bọ́ bá ní sẹ́rì kan tó ṣe pamọ́ ó kéde amínú òbí kọ́dìrì mọ̀ọ́dúnlámàdì wọn mú déédé àbòsí tó ṣe yìí wọn fi iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ rẹ̀ wọn fi rọ o wọn ilam yakun lahu hasana ẹrẹ ní bíbí ẹ wá burú jù wọn tún wo rẹkọọdù rẹ̀ wọn bá ṣe rí kan ẹlòmíì ọmọ pé ṣe bú ṣe yóò rò pé ṣe rí lójoojúmọ́ yóò rò pé ṣe ni ẹ bá wá tún wo rẹkọọdù rẹ̀ tí wọn bá ṣe rí ń bẹ́ẹ̀. أخذ من سيئات صاحبه فحمل عليه àtún tó kù ni pé àwọn tó bò sí iye báwọn náà níbi tí àwọn náà ti ṣẹ̀ wọ́n ti ṣàṣìṣe wọ́n máa wá mú inú rẹ́kọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ tí wọ́n wọ́n lẹ̀ mọ́tì ẹ̀ ẹ̀dákun kí lèèyàn fẹ́ gbà ṣé káwọn èèyàn gbé ẹ pàtàkì jùlọ yìí tá nẹ́bí dákọ̀ yìí lórí ká bọmọlúwàbí yẹn jẹ ṣé káwọn èèyàn kàn rẹ́rìn-ín kí gbé ọmọ èèyàn kú sọ́tán ọ̀ràn ńlá lọ dá sí rẹ̀ lọ́rùn o ọ̀ràn ni o àfi kọ́ wá bó ti yọ kó lọ́rùn ara ẹ̀ láyé o mọ́jà àwọn èèyàn tán mọ́jẹ́gbẹ́ ara gbóògùn ọ láti ilé sọ pé ẹ má bínú o ẹbí níbi wọn bá ti lóun ò bínú mọ́ wọn bá ti lóun yọ̀ǹda ọ̀tán nù àmọ́ bí ọba yọ̀ǹda wọn fi tẹ̀rí rẹ rọ o wọn aburú tí èsè wọn ló ṣe wọn kọ sínú rẹ́kọ́ọ̀dù rẹ pé ẹni ò ṣe lábòsí inú rẹ́kọ́ọ̀dù tiẹ̀ láti mú o tọ́ ọ̀nà kọ́ mọ́sá àjá gbọ́ ká gbà o ọmọ sí wa lálábò sí o akhrajahu al-Bukhari al-Imam al-Bukhari lọ gba hadithi wa o. wọn náà bí Musa al-Ash'ari ọ̀gá wa ní ìtumọ̀ Abu Musa ọmọ sábà wa sàlékún yọnu rẹ̀ fún gbogbo wọn gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábí anábùa Muhammad sallallahu alaihi òun náà ní òjíṣẹ́ ọlọ́run kálíkùn tí a ti gbé ọmọ bá fún kí wàá lọ sọ báyìí fún wa pé. إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته lọ́mọ sábà sàlékún kí á ti lè fa nẹ́bí sọ́lá kò sí kò sí nǹkan kan tó rí mbẹ́mbẹ́ tí ó tọ́ka wá sí kò sì sí ibi aburú tí ó sì wá ń lọ rẹ̀ ẹni tí ọba gbọ́ ló ṣe rẹ̀ o ẹ̀wọ́ lè ta nẹ́bí wíyí náà pé ìwọ́ tó ń sábò sí ọ̀ ń jẹun ìpè sanra bí àṣà Yorùbá ẹlòmíì ọmọ gbé a ládùúgbò bíi táwọn yìí ṣe kàdé yìí bọ́bá ìfọ́ lọ́ọ́ máa mú yàn ní èsè tán ni o èsè tán ni o dánilẹ́bi wí ni o làyóòmùlì ọlọ́run a máa lọ alábòsí lára gbà ní yóò rò pé ọlọ́run gbàgbé mi yóò rò pé òun ṣe é gbé yìí yá yọ ìdá tó ń ṣe yìí náà wọn ò rí wa mú sí wọn ò rí wa ṣe ní nǹkan kan olúwa níbi ọ̀lẹ́ o làyóòmùlì lè bọ́ ọ kíni ń dẹ́ fún àtà ìdá àfàdàwò ẹ̀ ǹjọ́ tó bá gbá ọ mú ẹ̀mìyàfúlẹ̀tù òní bọ̀ òní bọ̀ ànábì ní gbogbo ẹni tí ọwọ́ ètẹ̀ ń ṣàbòsí tí ọ̀rẹ́ ni mú mọ́rùkù ṣe gbé o ọlọ́run lọ lára ni o ọlọ́run má dẹ̀ o ànábì níbẹ̀ bá mọ gbogbo ẹ̀ ọwọ́ akẹ́ ayálùkùránì olùwà sọ̀ńtọ́jọ bẹ́ẹ̀ ní alukurani oní wakadhalika akhdu rabbika bí mo ti gbá fèrè àwọn àtàwọn èèyàn rẹ̀ mú ọ̀rọ̀ fèrè àwọn láyà yìí fèrè àwọn náà tẹ̀ bàṣùbàṣù ọ̀sàbòsí ṣèjàmbá ọ̀rẹ́ èèyàn jẹ ọ̀fẹ́ ní ó mú wa ọ̀yí ẹ̀ láì mọye ọdún olùwà nígbà tá a wá ṣe tán tá a gbà mú bá a ti gbá fèrè àwọn náà mú un fèrè àwọn náà nìkan ká gbá mú bẹ́ẹ̀ o olùwà ní wákà dáadíkà bá a ti gbá òun mú un àfọdù rabbika ìdá àfàdàkùrọ̀ kọ́dà bá a bá fẹ́ gbá òdìdí ìlú mú bá a ti gbá òun mú náà gbódìdí ìlú bá sáàbò sí bá a bá fẹ́ mú wọn bá a ti mú fèrè àwọn náà wẹ́rẹ́ òun láàmú àwọn náà wàyí àgbọ̀ ọ̀lìmà má bá sáàbò sí ẹ̀ alimun shadidun e ó lé o bí máa ta yín máa ro lọ́dà kó má gbà wá mú o kọ́ mọ́ wàá ta wa náà lálábòsí o akhrajahu muslim alimami muslim ló gba eléyìí wá hada wallahu alam wa salli allahumma wa sallim wa barika ala nabiyyina wa alihi